الحمد لله والصلاة والسلام على رسول الله <clears throat> وآله وأصحابه وعلى اليوم في من الحجة الدوام sàlùwàlà tán tó yà sùn àlùwàlà rẹ̀ ti já obìnrin pé bẹ́ẹ̀ wá wà lórí irun tó ń tàn gbà yà sùn àlùwàlà ti já irun rẹ̀ sì dàjẹ́ gbígbẹ náà ni ìtúlẹ̀ rẹ̀ lọ nínú àwọn akẹ́kọ̀ọ́ jáde pàtó ìsọ̀fà àlùwàlà já ọlọ́dún sọ̀rọ̀ sí ìlú ìlú ìlú náà ti bàjẹ́ bákan náà ẹ̀rín kéèké ẹ̀rín rẹ̀ tí ó mú jáde tí ó kú sẹ́yìn lórí ohun tó lè ṣàtúnṣe ìrun lábẹ́rẹ́ nìyí bóyá ìmọ̀ọ́mù òrùkú kó wá sọ̀rọ̀ pé ìmọ̀ọ́mù ẹ̀ òrùkú o ọgbọ́n ìgbìmọ̀ wọn bá yẹn lọ. ìmọ̀ kan wá sọ̀rọ̀ sọ̀rọ̀ títí fá ẹ bí wọ́n sì lè gbọ́ yé tó bá ti wí pé ìmọ̀ọ́mù ẹ̀ òrùkú ìjọba àbí kéèyàn máa rìn káàkiri láì dájú pé èèyàn fẹ́ fi dé sáfù tó lè bà á jẹ́ bákan náà èèyàn ń kírun lọ́wọ́ ní kí kẹ́tẹ́kẹ́tẹ́ kọjá níwájú èèyàn àbúkẹ́ àbájá dúdú nínú nǹkan tó lè já ìwọ̀n nínú nǹkan tó lè já ìwọ̀n ìjàmá òun ni kéèyàn ó kí orí kan kan nínú tún á ṣe àlè sí orígun yẹn ó ti rúkú kan tó rúkú lẹ́ẹ̀kejì láì kírun àwọn irun tá a máa ń kín ká máa dá rúkú padà àwọn sọlá tó kọ́ èyí tó ń kí lọ́wọ́ àbí àwọn sọlá tó kó sóòlù bá ti kó. látàrí àwọn òṣùpá àtọ̀run tí wọ́n máa ń wọ́n ń jà ní pé òkú méjì ìforíkalẹ̀ méjì máa ń wáyé bẹ́ẹ̀ kì í ṣe wẹ́ẹ̀lù sí lọ́wọ́ òun pé òun láyọ̀ bá wù kú lẹ́ẹ̀mejì àbọ̀ ìforíkalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó lè bà á jẹ́ kí èèyàn kọ́ra lẹ́nu oògùn níbi tó ti ń kí òun lọ́wọ́ ó lè bà á jẹ́ tó fi dájú àwọn obìnrin ní ìgbàgbọ́ ilé ìró nìkan lóró kò sí nǹkan kan sálẹ̀ bíbí tí ń kírun lọ́wọ́ ni wọ́n máa tún sọ yàrá yóò tún tún ró yóò tún yàrá yóò tún tún ró ró kankan báyìí kò lè bá àwọn èèyàn jẹ́ gbàgbé kéèyàn ká sọ pé òbí lára gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run fi sí dáadáa àti kéèyàn máa ṣeré lórí o àwọn àṣeré ẹlòmíràn lè máa fi ẹ̀ẹ́dẹ̀gbọ̀n ṣeré ẹ̀kọ́ máa fi kẹ̀kẹ́ ṣeré ṣùgbọ́n ọkọ̀ sáwọn kéékèèké lára ìjàgbàlagbà lọ gbogbo àwọn kan wọ̀nyí agbọ́dọ̀ ṣàkíyèsí gbogbo nǹkan tó lè bà wọ́n jẹ́ ká ṣọ́ra fún ọlọ́wọ́n bá kó gba ìjọsìn wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك وعليكم السلام